káàbọ̀ sí residence language arts ẹ jẹ́ ká kọ́ bí a ti lè sọ beautiful ní Yorùbá let's learn how to say beautiful in Yorùbá if you want to say beautiful in Yorùbá you say arẹwà arẹwà arẹwà now let's assume you want to say a beautiful lady arẹwà obìnrin arẹwà obìnrin tàbí obìnrin tó rẹwà obìnrin tó rẹwà obìnrin tó rẹwà okay so i hope the next time you see a beautiful lady on the street and you want to say beautiful or you see a beautiful someone that is beautiful you want to call the person beautiful you say you know how to say that in yoruba you say arewa arewa okay go ahead and give it a try it this week i hope to see you in the next class Odawa.